country. Well, uh, Alaji, we know that you have a lot to say, but uh, time is no more on our side. Let's continue with the Yoruba fashion. Láti sọ lẹ́ẹ̀ká ní gbùdùgbẹ́ ó jábọ́, alárí ó bọ̀ wọ́n ní ẹni àtìrànmọ́ ìdákẹ́ o. Bó bá dákẹ́ tí ẹ̀ ó bà. Àwọn fọ́nrán kan ló ń ta o. Nípa yín sì ni àwọn bóyá yìí náà ti gbọ́ bóyá èrò bó ni a ṣe fẹ́ ṣe é. Bó la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọmọbìnrin kan ni o ó gbé àwọn fọ́nrán síta kódà ó láwọn lóyún fún yín kí ni ìpàdé yín bò ló jẹ́. ìgbà tí látara wípé mi ì ráyè lọ́pọ̀lọpọ̀ ìgbà láti máa wo nǹkan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára nítorí wípé bí mo ṣe máa ń bísì lórí ọ̀rọ̀ business lórí ọ̀rọ̀ àṣìwáṣì lórí ọ̀rọ̀ báwo ni life àwọn èèyàn báwo ló ṣe máa yí padà ní látara ẹ̀sìn látara eh, okòwò so kò jẹ́ kí máa ní ọ̀pọ̀lọpọ̀ àìsàn ṣùgbọ́n ìgbà tí ní nǹkan bí ọjọ́ díẹ̀ sí sìn lórí mo wá rí wípé oríṣiríṣi atótónu ó wá ń ṣẹlẹ̀ káàkiri ní orí ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń pè mí káàkiri. ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ni mm-hmm. so but mo wá believe wípé. Eh, kì í ṣe gbogbo nǹkan tí èèyàn bá rí lórí ẹ̀rọ ayélujára òun náà ni ó yẹ ká gbà wípé bọ́rọ̀ sí rí nìyẹn nítorí wípé gbogbo ẹ ti di tọrọ fún kálé hmm. ó ti di tajá tẹran hmm. so anybody ètò ẹlòmíì gan lè máa jẹ nínú ilé rẹ̀ kó dẹ̀ máa gbé sí orí afẹ́fẹ́ hmm. so and orí afẹ́fẹ́ yẹn dẹ̀ tún rọrùn láti pa oríṣiríṣi irọ́ so mọ́ọ̀yàn èyí tí ó kàn tiẹ̀ wá se mí ní ìmọ̀ púpọ̀ jù níbẹ̀ ó ní èyí tí mo gbọ́ wípé arábìnrin yẹn Mariam hmm, eh, n tó pera rẹ̀ ní orúkọ ẹ̀ so o mọláwọ yes kódà ó tún fi eyín e- e- e- eyín ájì sẹ́nu. ẹ̀mí eh, lè deny wípé mo mọ̀ fámìlì eh, alájà kàfílà káólà tó jẹ́ ìyàwó mi ò ní ọmọ náà so that is why tí mi fi lè sọ wípé mi mọ̀ mo tó wá mọ àwọn míì náà àtọkùnrin míì àtàwọn tó jáwọn obìnrin náà míì náà nínú fámìlì yẹn yàtọ̀ fún Mariam yẹn. bó wa ló jẹ́ tá a fi pín ta ajá àti ẹ̀kan lè mọ́mù tí bí àbúrò ìyàwó yín lẹ pé hàn. bẹ́ẹ̀ni. iye gbogbo yìí tí wọ́n ń sọ yìí tí ń sọ yìí ń sọ yìí ń sọ yìí ṣé òótọ́ tiẹ̀ wà ń bẹ̀ gan kódà ọjọ́ tẹ́ ṣègbéyàwó gan pẹ̀lú ajakafela kaola wọ́n láwọn ọlọ́pàá lẹ̀ kó sí ibi tẹ́ ti ṣègbéyàwó pé ó tiẹ̀ gbà kan sólò ń lóyún fún yín ẹja amúlẹ̀yọ kọ̀ọ̀kan. ní mo fi sọ pé ẹ mọ́ bínú o pé bóun ni tan ajá rẹ ṣe kan lè mọ́ mú tí. kò pọ́síbù bí tí wù kọ́ mọ gẹ́gẹ́ bí ẹni tó lóko láwùjọ àti ẹni tó gbé ọ̀rọ̀ ẹ̀sìn tó gbé dání tí sì ń sọ fáyé ká tiẹ̀ wá sọ wípé èèyàn bá sọ wípé màá fẹ́ èèyàn gan nínú sẹ̀ríà Islam kò lẹ́tọ̀ọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ láì tí ì so yìgì kó wọlé tọ̀ so fúnni eléyìí ó kọ́kọ́ jẹ́ nǹkan tí nǹkan àbùkù láti bani ló kọjẹ́ kí a sọ wípé mo sún mọ́ irú ẹni bẹ́ẹ̀ láì tí ì sóyigi hmm. ó sì jẹ́ àbùkù gan-an fún un náà láti wá sọrú rẹ̀ ní tí ò fẹ́ jọmọ bẹ́ẹ̀ látara nǹkan tí ń bẹ lẹ́mìí ẹ̀ tó fẹ́ ṣe so uh, débi wípé ó tún wá sọ lórí ẹ̀rọ ayélujára hmm. wípé mo fún un lóyún hmm. ó bani lọ́kàn jẹ́ púpọ̀ láti máa gbọ́ irú eléyìí nítorí wípé ọ̀rọ̀ àbùkù gbà ni ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ gbà ni àtàdé bíi wípé ó ní alájà kàfílà oríṣiríṣi ni àwa ń rí wípé ó snatch. kìí ṣe ẹyọ kan orí ọsọ snatching láìsí pé búrẹ́dì so possible kéèyàn kàn ah, kó snatch because ó dàbí ni pé the people uh, don't even know what the context, the context of the meaning, saying uh, somebody snatched her husband. Sorry, that one is a demonstration of ignorance, ignorance demonstration of desperation. So it's a blunt lie. So to have established such a. Torí ẹja mọ̀ láǹtorí àkókò wa, ọ̀rọ̀ pọ̀ ń kùn bàbá, àmọ̀ ọ̀rọ̀ pọ̀ ń kùn lóòótọ́ alájà kàfílà káúlà yìí ìrìn àjò yín bóyá yìí náà snatch wọn ni gẹ́gẹ́ bá burú wọn ṣe sọ ẹ ṣe ìgbéyàwó ní sùlọ́kà ẹ bí ọ̀tún ọmọ tó ṣe ọmọ ẹ kàn lọ kó ibìkan alájà ònkóbọ̀ lé mi lọ́la náà nù torí bó bá mọ̀ ni ayé àbúrò wọn ó yẹ kóun náà mọ̀ sí pé ẹ̀gbọ́n òun lọ lọlé ọkọ. nínú ṣẹ̀ríà Islam tí èèyàn bá fẹ́ fẹ́yàwó ó ní àwọn rules tí èèyàn máa follow mm-hmm alákọ̀ọ́kọ́ nínú rules tẹ́ máa follow mẹ́rin ni àwọn tí ń jẹ́ eh, pílàsì marriage hawala alihijabu walikubul mm. declaration and acceptance Then. I declare to you I love you. You showed your intention. I show my feelings, my intention. So that's alijab al kubul. Kubul, it may come from both sides. Yeah. That's kubul. Mm. Declaration may come from other point. yes. Ó sì lè wá látọ̀dọ̀ obìnrin. Ẹ eh, but èmi gangan wá ni I'm the one declare. Hmm. Before her. Ẹ̀sùn ẹ̀sùnlẹ̀ ká mọ̀ pópó relé olóró bọ́rọ̀ ṣe jẹ gan. Èmi gangan ni mo declare wípé mo fẹ́ fẹ́ but initially níbi tí iṣu yẹ tó ti rújú tí ó fi wá dàrú sáyé ó ní wípé alájà ó ṣe gbogbo gbìyànjú alájà kàfílà káólà my wife ah, ó ẹ eh, initially ó fẹ́ kọjá sí wípé ọmọ yẹn àbúrò rẹ̀ yẹn ni kí n fẹ́. Hmm. ẹni re. bẹ́ẹ̀ that was just it ibi tí gbogbo òrùjú tó ti wáyé nìyẹn hmm. but along the way uh, the interest was pick up from the side of Mariam and the marriage is a mutual understanding bọ́ra ẹni it's not by force you can impose somebody on i mean uh, another person to get married with. èyí túmọ̀ sí pé ẹ ṣe ìgbéyàwó yìí ní ṣùlọ́kà. bẹ́ẹ̀ni. kódà kan sọ tí wọ́n yà ńjọ́ tẹ̀ ń ṣe ìgbéyàwó yìí náà lẹ́wọ̀ yìí. mi kàn tiẹ̀ mọ àwọn tó tún ju iyún sí orí ẹ̀rọ ayélujára aṣọ yìí tẹ́yìn bá dẹ̀ rí uh, you eh, anybody máa rí irú irú èèyàn wo ni mo jẹ́ hmm. nínú ilé hmm. bóyá ẹni tí because mo ti níyàwó ó níyàálé hmm. ẹ rí wípé ẹni tó bá wo fídíò yẹ àtìyàálé àtìyàwó àtèmi gangan tí mo jọkọ olùdójọ wọ aṣọ yìí. ó túmọ̀ sí pé ẹ pèsè ìyá bẹ́ẹ̀ ni ẹnìkan ò kàn wá lédè kó ní wọ́n snatch ọkọ òun. kò possible ah. kò possible because tẹbi uh, eh, uh, eh, we are not the one that I mean, uh, uploaded the video hmm. so uh, it has gone viral hmm. I don't even know I just saw it on the social media. ibo la ṣe wá sí tàwọn apurọmọ ní takoni sẹ́yìn náà wàá gbójú ọmọwé ní ẹni máa ẹsìn ẹ kàn wá ń wọ ọ̀ràn náà ni pé bó ṣe wọ́n kí wọ́n ṣayé wọn. ànútíkù ṣe inú ọ̀ṣùkútù sàlámà fa ìsáànà tọ́kítà fàlátà kúnà mìksára kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo ìgbà ni ó jẹ́ sí wípé gbogbo ajá tó bá gbó òun náà lèyìn ó mọ react sí gẹ́gẹ́ bí a principle man a man of intelligence man of wisdom experience and exposure so kọ́ ajẹ́ sí wípé àwọn máa tájà bá wọn gbó òun náà láyọ̀ àmọ́ ìyẹn náà máa dájà. ètò ló kọ́ńkọ́ àti ibi tí kinní ti ṣẹ̀ wá àbúrò ìyàwó yín ni wọ́n pè. ẹ ẹ mọ̀ wípé ìyẹn bọ́ sínú odò ìyẹn bẹ́ wulẹ̀ ọ wá ká sínú odò bó ṣe wá bẹ́ wulẹ̀ tó bọ́ sínú odò ọ wá kásọ sí àtàkì odò mm-hmm. wèrè bá kó aṣọ yẹ ṣé ìyẹn wà jáde nínú odò yóò wá kán lu wèrè. wèrè di méjì náà yóò máa lé lọ. Hmm. so àwọn tó bá pàdé yẹn ti ń lé wèrè lọ wọ́n sọ wípé ẹni yẹn gan wà ní pèlè wèrè wọ́n máa pe ẹni wèrè tútù hmm. ẹni tó bọ́ nínú omi tó wá ń lé wèrè hmm. aṣọ ń bẹ lọ́rùn wèrè wọ́n à ní wèrè tútù lélẹ̀ ó sì ya wèrè tí ẹni. làákàyè yín ò ní dàrú lédè kúkúrú gbogbo ọ̀rọ̀ tí arábìnrin yìí ń sọ èsì làákàyè ń bẹ ẹ̀yin ò sì fẹ́ pẹ̀lú ọ̀bọ rẹ̀ jáwúra ẹ sọ ẹ sọ ẹ jáwọn èèyàn gbọ́ gbogbo àgbáyé ní wòye. kò kò kò possible kí gẹ́gẹ́ bí irú calibers of person tí mo jẹ́ hmm. láwùjọ tí mo sì tún jẹ́ role model hmm. mi lè ráàyè àti eléyìí gan-an nígbà tí ó lágbára pin ni. ibi bí bí bí bí ọ̀sẹ̀ bíi mẹ́rin la mọ̀ fi lé ike táà táà gbúrò yín. bẹ́ẹ̀ ni so pé ok lóòótọ́ ọmọnìyàn oríṣiríṣi ni reasoning ọmọnìyàn àwọn kan ń bẹ wọ́n lóòótọ́ ni àwọn míì ń bẹ wọ́n ní irọ́ ni ṣé mọ̀